a ó tún máa tẹ̀síwájú nípa àwọn àlàáfíà olówó iyebíye àlàáfíà mẹ́ẹ̀ẹ́rírí àlàáfíà tí kò ní di fi àsíá láéláé tí ènìyàn bá gìnì a ó tún máa tẹ̀síwájú nípa rẹ̀ nínú àwọn èyí tó jẹ́ sí pé ọlọ́run ọba tó fi sínú ẹ̀sìn Islam èyí tá a wà nínú ẹ̀ ní látara pípa orí wa nínú àlùwàlà tí àwa mùsùlùmí tí àwọn máa ń ṣe ẹ̀yin wa alákùnlé à ń pa orí wa à ń fi ọwọ́ pa orí wa a ò fọ́ à ń fọ ojú wa àti ọwọ́ wa a ò pa á kí ló fà tá a fi ń fọ ilé yìí kí ló fà tá a fi ń pa ilé yìí kí ló fà tá a fi máa ń fọ gbogbo ẹ̀ kí ló fà tá a fi máa ń pa gbogbo ẹ̀ ẹ lọ mọ̀ wípé dájú saka wípé nípa pé pípa orí nípa tẹ pípa orí wa yìí àwọn ìlànà tó yanjú wà níbẹ̀ hmm. ẹ lọ mọ̀ pé nípa pípa orí wa yìí tẹkíníìkì kan ló fún ọmọ ènìyàn láti kẹ́kọ̀ọ́ lára rẹ̀ fún ètò ayé rẹ̀ gan bákan náà ẹ lọ mọ̀ wípé pípa orí wa yìí ìpìlẹ̀ ńlá kan lọ́jọ́ ẹ̀ tó dángájíá tó yanjú dáadáa tó jẹ́ sí wípé ọmọ ènìyàn ó lè máa fi sáyé lọ ó lè máa dín là gẹ́gẹ́ bó ṣe gbọ́ ti bíbọ ojú wa ní àwọn ọ̀sẹ̀ tó ti wáyé àti fífọ ọwọ́ wa dé ìgbọ̀n ní ọ̀sẹ̀ tí ó ré kọjá lọ ìyẹn fi yé wa nínú àwọn àǹfààní tá a gé ńlára pé à ń pa orí wa yìí ò ní pé tó bá wo orí rẹ̀ nínú gbogbo bọ́dí àlùwàlà tí àwọn máa ń ṣe tó bá wò ó yàtọ̀ sí àwọn bọ́dí àlùwàlà tó níhò sínú ọ̀gbẹ̀ bọ́dí tó níhò imú jẹ́ kan mẹ́ etí jẹ́ kan mẹ́ a kì í fọmú a hmm. kì í sì fọ etí nínú àlùwàlà hmm. ṣùgbọ́n a pa imú náà ni a hmm. sì pa etí náà nítorí pé o níhò lòun kò sí níta mọ̀tọ́ bá gbogbo bọ́dí àlùwàlà yòókù tó wà níta fífọ̀ là máa ń fọ ẹyọ kan náà la kì í fọ kílẹ̀ ẹyọ kan náà òun náà ni orí wa òun náà ní kíni. orí wa. ìwà ẹ̀sìn tó wá fà tó fi jẹ́ sí pé orí à ń pa òun náà sì wà ẹgbẹ́ bí bọ́dì yòókù náà sì wà hmm. táwọn fọ̀ kí ló tàbí fọ̀ ìyẹn fi wọ́n gbé ẹ̀kọ́ tá a lè kọ́ ni pé lọ́mọ pé àwọn nǹkan èlò tá à ń lò lárílẹ̀ ayé yìí tó bá jẹ́ sí pé irun bá wà nílẹ̀ tó bá yẹ pé àbí ìyẹ́ tàbí òwú kó lè bá yí wa náà bí àga owó tó ní àga rọ́ọ̀dì nínú ilé rẹ̀ rọ́ọ̀dù ní aṣọ mm, àbí aṣọ tútù tó ní òwú tó múná mm. tó mú dáadáa ni wọ́n ti ṣe tàbí ó ti ẹ̀tẹ̀ rọ́ọ̀dù sínú ilé rẹ̀ mm-hmm. ah, rọ́ọ̀dù tẹ́ pé àwọn òwú gidi lọ́wọ́ àmì mm. lọ́mọ wípé má ṣe máa fọ̀ ní gbogbo wa rí i pé òun gbọ̀n ẹ̀ tó bá sì gbọ̀n ó lè fi brush kó fi kan omi kò sì nígbà tó ń pa náà eh, tó bá wá báwo la ti gé ní eléyìí agíni látara yí pé látara àlùwàlá àwọn mùsùlùmí torí pé gbogbo bọ́dì ara wa yòókù òní òsìn níbẹ̀ hmm. tá máa fọ̀ nínú àlọ́ orí nìkan náà ni ìran wà níbẹ̀ hmm. wá o irun ní ìsìn ó rí i pé kápá ó fi wáyé pé àwọn nǹkan èlò tá à ń lò tó bá jẹ́ sí wípé bí orí ṣe rí tó náà níbi nǹkan tó sọ́ọ̀tì báyìí lára ni ká máa fọ̀ ní gbogbo ìgbà kò lè má nfààní bá ká máa gbọ̀n ká máa nù náà lè má sànfààní hmm. tá a bá sì tún wò náà náà lọ aláwa mùsùlùmí à ń bọ́ ojú wa ń fomi fọ̀ a sì ń fọwọ́ wa ń fẹsẹ̀ wa a rí i pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ hmm. àwọn nǹkan èlò tá à ń lò bíi táìsì wọ́tọ̀ táìsì inú ilé rẹ̀ kọ́ ọ máa nù kò má làáfíà bá ọ kọ́ ọ máa fọ̀ ó rí bí gbogbo ìtọ̀sí ọmọ lọ pátápátá hmm. tó o bá ń nù ó rí bí ọmọ ṣẹ́kù ah. hmm. ìyẹn a ṣàǹfààní eré látara àwọn oríkèé ara tá à ń fọ̀ nínú àlùwàlá wa ṣùgbọ́n tó tẹ̀síwájú tọ́lọ́wọ́n bá bá pa wá láti fi ká máa fọ orí wa hmm. ìnira wà ń bẹ̀ fáwa ọmọ èdè ènìyàn àwa sì mọ̀ pé nẹ́ẹ̀sì Islam kò sí nǹkan kankan mẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ẹ̀sìn Islam ó sì gẹ́gẹ́ tí a bá ní ẹ̀sìn tó sì gẹ́gẹ́ òun náà ní ẹ̀sìn kìíní. Islam. tàbá wa sọ pé ìnira wà lára ká fi omi fọ orí wa ká ni ká máa fọ orí wa ní àlùwàlá ìnira wà ń bẹ níbo làwọn ìnira náà wà ẹ jẹ́ ká gbé yẹ̀wò láwọn àkókò tí ń bọ̀ yìí nínú àwọn ìnira àbí ìnira àbí ìṣòro tí wọ́n máa kojú àwọn ènìyàn tí a bá ní ká máa fọ orí wa nínú àlùwàlá àwọn aṣọ wa yóò máa tutù àsìkò tá à ń sọ̀rọ̀ wa torí pé kò sí bó ṣe fẹ́ fọ orí rẹ̀ kí omi ọmọ sàn sínú àyà rẹ̀ àbíkùn rẹ̀ àfànàkìlà ọ̀sẹ̀ àbáná sáwà máa bọ́ aṣọ wálẹ̀ ká tó sàlùwà lákọ̀ọ̀kan níbí hmm. torí pé nìyàwó àmì alẹ́pẹ́ ní ká fọ orí wa ni ìnira pé a máa wà fọ́ọ̀t bí ká bọ́ aṣọ wa ni sọmọdúpẹ́ fọlọ́wọ́n ọba ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn nínú àwọn ìnira tí wọ́n máa kojú ènìyàn tó bá jẹ́ sí pé a bá ń fọ orí wa ọlọ́run ọba sì fẹ́ràn àwọn akọ̀ fẹ́ràn àwọn fún wa ló fi pa wá láṣẹ pé ló fi pa wá láṣẹ pé ẹ pa ni ẹ rọ́ọ̀bù ẹni hmm. ẹ má fọ ẹ má wọ̀ṣẹ̀ hmm. torí pé tá a bá ní ká máa fọ orí wa a nílò omi tó pọ̀ hmm. torí pé ìnira kan náà ni bẹ́ẹ̀ni pure water kan tí ọba sómi máa fẹ́ràn sí pure water kan ọ̀rọ̀ mọ́ni ah. pure water kan ló fi fọ orí lásán ọba pure water kan ṣe ń pure water gangan ò tí ì rò wọ́rà. Hmm. ẹ̀sìn Islam ni ẹ̀sìn gbogbo ayé dẹ̀ ni tá a bá ṣe báyìí ni àwọn olówó ni ọmọ rí àlùwàlá ṣe láwọn àyè kọ̀ọ̀kan hmm. nítorí bá ti wọn náà sọ nípa báyìí wọn náà sì mọ̀ pé tó bá fẹ́ wẹ̀ gan lé wẹ̀ omi tó fẹ́ fi wẹ̀ yìí orí inú gbogbo part of your body inú gbogbo oríkì ara rẹ̀ èyí tí máa ń gba omi jù inú gbogbo oríkì ara rẹ̀ ó ní àníkí orí gbogbo ọwọ́ tó ń gbọ́ mílí náà máa fi tó ṣeré náà àti wọ́tọ́ jẹ́ ẹni tí èsì mùsùlùmí especially àwọn obìnrin lọ́wọ́ pé irun tí wọ́n sì pọ̀ dáadáa nípa báyìí Islam wa mọ̀ ọ̀rùn wa ó ní no kò sí nìyàrá fún yín ẹ má fọ orí o torí bí omi tẹ́tù fọ orí ṣe ó pọ̀ ẹ máa pa orí yín nàám nínú àwọn ìnira tí wọ́n máa kọjú ọmọ ènìyàn ká ní bọ́lá wọn bá pa wá láti fi ká máa fọ orí wa yìí òun náà ní wípé mùsùlùmí kọ̀ọ̀kan ọ̀bá wà fọ́ọ̀sì àbá ìbá kó wa ní pápá máa lọ sí ibi ká máa mú tówẹ̀lì káàkiri hmm. tówẹ̀lì kí ni ìnura mm. àbámá mú káàkiri ó kéré ni ó tóbi ni àbámá ìdí káàkiri mm. àbámá náà bàmá fi kọ́rùn kiri kò sí àǹfààní abẹ́ dàlù àlá tabajọ bí ó <laughs> ọgbà tìmọ̀mọ́ yóò kì máa wò àwọn tabafẹ́ dàlù àlá àwọn máa gbé tó ẹ̀ káàkiri mm. torí bí dàtúmọ̀ pé tá a bá fọ orí wa kó mẹ́yìn wọn bá ṣe dàjú alára bàbá ti tẹ̀wé tá a fọ̀ tán ayé ìṣòwò máa fi kí ní sẹ́nu pé nira wà mẹ́ ah, pé ká pé ìwọ ò ṣe islam àdúgbò máa ru tó wẹ̀ káàkiri ò ah. gbé ọ̀run ti wà bọ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ pé islam yìí látọ̀dọ̀ ọlọ́run ọba tó dá wa ló ti wá hmm. ẹni tó dá wa yìí ó sì mọ̀ wá hmm. ó sì mọ̀ ń tọrọ wà lọ́rùn hmm. ó sì mọ̀ ń tó ti gẹ́gẹ́ ara wa ó sì mọ̀ ń tí ó kó nira bá wa ó sì mọ tí kò ní sí dédé ara wa òun lọ́mọ̀ wà tó sì mọ̀ wà ó sì rí ìnira kankan náà sí Islam yìí ọlọ́run bá jẹ́rìí sílẹ̀ ní Quran chapter twenty two verse seventy eight ọlọ́run bá sọ pé wàmá ja'ala alaykum fi dini min haraj. wàmá ja'ala alaykum fi dini min haraj. and you have not laid upon you in your religion any hardship. àní kò sí nǹkan kan tí ó àṣe tàbí tí ó hawlá agan àbí tí ó tọ̀jẹ̀ àbí tí ó sànámọ́ létí àbí tí ó gun ọ àbí tí ó ṣe yé mẹ́ẹ̀ kò sí yéè nínú ẹ̀sìn Islam hmm. àwọn pè yéè àwọn kan máa yéè tiwọn yéè níbẹ̀rẹ̀ hmm. yéè bẹ̀ níbẹ̀rẹ̀ ẹ̀sìn tiwọn hmm. ṣùgbọ́n tí wáyé kò sí yéè mẹ́ ah, ọlọ́run bá yẹ pé wa ma ja'ala alaykum fi d-dini min haraj ọgbọdọ ṣẹ̀sìn islam kan náà pé ó ń ro mí ó ń ro mí inú ẹ̀ ẹ̀sìn làwájọ́ máa rú ọ̀sùn bẹ́ẹ̀ ẹ̀sìn làwájọ́ kan máa pé yéé yéé yéé láéláé kò sí bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹgbẹ́ ha ha ẹgbà mi ẹ̀sìn kọ́ ẹ̀sìn náà ẹ̀sìn islam wa ní ọ̀nà ọlọ́run bá sọ Quran chapter twenty two verse seventy eight tún lọ wò mí Quran chapter two verse one eighty five ọlọ́run bá sọ pé. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر Allah intends for you if and he does not want to make things difficult for you. Allah, Akbar. Mm. Gbogbo tó difficult kò ó lè inú ẹ̀sìn Islam. Mm. Àlọ́ owó tó ń gbọ́ wa yìí tí èyí ṣe Islam ọmọ Islam ní mm. ẹ̀sìn tí máa ń contact this number for more information about Islam. Ẹ pé kó béèrè ọmọ Islam ìjọba ọmọ Islam ní ọ̀sán tó ń sọ yìí àwa tá a wà ní ẹ̀ mọ̀ pé wàláhì ńlọrọrùn jù àbí wò ó fọlọ́run búra ah, fọlọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́sẹ̀ mùsùlùmí náà ń búra pé wàláhì islam lọ́rọ̀rùn jù eh, nípa báyìí eh, a tún máa tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ wa ṣùgbọ́n bóyá ọ̀rọ̀ nípa fífọ bíbọ eh, pípa orí wa yìí yóò wọ̀ wá lọ síbi pé ká tún sọ̀rọ̀ nípa pé kí ni ìdájọ́ kí èèyàn fọ orí ẹ̀ hmm. Eh, sọmọ pé à ń parí lọ́wọ́ ní ìsìn àwọn kan ní ìsìn ọ̀sọ̀ọ̀sẹ̀ ní wọ́n máa fa orí ìlú aláfa àní hmm. aláfa àbí kí n dájọ́ fi fa orí ẹ fi fa orí ènìyàn bákan náà yóò tún bọ́ wa lọ sí pé kí n dájọ́ kí n máa dé fìlà hmm. kí n dájọ́ kí n máa wé láwọn yẹn ah, gbogbo ilé òun yóò wà lọ síbẹ̀ torí pé à ń sọ̀rọ̀ nípa pípa orí ẹlòmíràn pé ara ah, ń dá táwa fẹ́ pa orí bíbá ni ṣé ìdájọ́ fìlà sọ̀rọ̀ yẹn ní fìlà ṣé súnà ní fìlà káde àmàgbọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀sìn rẹ̀ lẹ́sìn o ó nìkan lẹ̀sìn kan ṣoṣo tí ọlọ́run ọba yọ́nú sí dúró ń o dúró lórí ẹ̀sìn yẹn o dúró ń bẹ̀ mọ́ kúrò mẹ́ má sì máa wọ̀ tún sósì hmm. má ń wò yín wọ̀ ọ̀hún má sì gba ìgbàkúgbà hmm. kí ni mo pè é má gba ìgbàkúgbà gbogbo tó bá ti yàtọ̀ sí ìsìlámù kí lórúkọ ẹ̀ ìgbàkúgbà lórúkọ má gba ìgbàkúgbà dúró déédéé dúró déédéé dúró déédéé tí kìnìún kan bá rú ọ lójú ní ẹ̀sìn Islam tí tí yára béèrè nípa rẹ̀ hmm. bá a ti ń bá wa mùsùlùmí sọ̀rọ̀ náà là ń bọ̀ wa kèfèrí náà sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ sì ṣe Islam à ń pè yín tí ẹ ronú bọ́ ń tà ń sọ yìí bọ́ ronú sí díẹ̀ hmm. kò tiẹ̀ lẹ̀ fọwọ́ change díẹ̀ fọwọ́ tó ń gbọ́ níbi program tó ń gbọ́ yìí òyì tá à ń sọ fún yìí náà ń pè ní Islam tó jẹ́ authentic gan hmm. a sì pẹ́ láwọn ọba fún wa kó sílẹ̀kùn ọkàn rẹ fún wa ọjọ́ kan gba òdodo yìí ó sì ṣe ọ́ láǹfààní pẹ̀lú ẹ̀ ó sì wọ́n náà lẹ́ni tí ó wá ṣe islam ó sì wọ́n náà lẹ́ni tí ó ṣe allahu akbar tí ò ní máa pín nǹkan mìíràn ní akbaru mà tọ́nà mm-hmm. báwọn míì pín nǹkan mìíràn ní akbaru ọ̀pọ̀ lẹ́ni tí ò ní wà náà ọjọ́ máa pín nǹkan mìíràn ní akbaru ọlọ́run ọba gbogbo ìta gbóyè lọ́jọ́ kò sí wà láǹfààní ọ̀rọ̀ fífárí ọ̀rọ̀ láwàní mm-hmm. ọ̀rọ̀ gèlè mm-hmm. gbogbo ẹ̀ láàmú àsọjọ́ mẹ́jọ torí bó ni wọ́n ti pẹ̀lú pípa orí wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.